ó ní al-ihsan sẹ́wọ̀n pé Jibrilu ẹ̀yin àbáàlékè sẹ́wọ̀n pé Jibrilu wà bá nẹ́bì ó ní àkàbírí ní alìsẹ́ni alìslam wàlìkẹ́ni alìlìmán wàlìlìsàn náà sẹ́wọ̀n pé Jibrilu wà bá nẹ́bì ṣé ẹ rí ìsáànù gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ìsáànù gẹ́gẹ́gẹ́ ó ní lájọ orí ọ̀rọ̀ ó lálẹ́ fi yanjú àti lo ayé tá a fi bá ọlọ́ọ̀ni rọrùn òun wá ní súnfì òun ní súnfì fẹ́ fọ̀ mọ́ wọ́n fẹ́ kọ́ wa báwo làá lò pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run tá a ní ṣe ayé lò tá a fi ní kọlu ọlọ́run lára àwọn tọ́lọ́mọ bá dá ẹ gbọ́ mi yé náà. àtẹ̀sọ́gbò. náà. huwa mali aboni islamiyun. fìdí lẹ wọn yẹ yìí. kọjá fúlàmù zakaa má bọ̀. قد يفلح من زكاها صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹ má bínú ẹ̀yin jàmáà a máa lọ lóṣù láìpẹ́ yìí. قد يفلح من زكاها bẹ́ẹ̀ bá fi àgbẹ̀tẹ̀ lọ ilé ẹgbẹ́ rẹ̀ tó rúkúrú yá. وقد خاب من دساها. قد يفلح من زكاها قد يفلح من زكاها سيري صوفي lára islam mọ́jọ́pọ̀ ó ní àfúláhà. ó ní àfúláhà náà zàkà. ẹni ó bá rí bí fọ ọkà rẹ̀ níbi ká di ọmọlàkejì sínú àìrọ́kẹ̀fọ́ mọ́ irin kó bá màá mú nígbà táníyàn rẹ̀ gbá Bọ́dé àfúláhà. Ẹni kàbúrú àti bàdí ṣe pé màmú mi. Bọ́dé àfúláhà. Torí gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ lọ́dá rẹ̀. Bọ́dé àfúláhà. Ẹ̀rọ tó sàlọ̀ láti wọlé bọ̀. Bọ́dé àfúláhà. O lè rò pọ̀tà ẹni tí ń bọ̀. Bọ́dé àfúláhà. Kò ní mọ̀ tó ké bá tí àdé mọ́. Bọ́dé àfúláhà. Lọ́kàn rẹ̀ ní ìtumọ̀ pé ó yá ẹlẹ́ni gbogbo ọ̀rọ̀ àṣàkóní ń pọ̀ yìí. Bọ́dé àfúláhà máa ń sún fífẹ́ fọkàn má ọkàn sí lọ́lọ́run fẹ́ lò àlò ara ẹ̀mí là fẹ́ lò kò sí ń tààrà ní í ṣe pẹ̀lú ọlọ́run sún fífẹ́ sí àti fọkàn má ìsá ló fẹ́ kọ́ wa bá a ti lò pẹ̀lú aya yóò kọ́ wa bá a ti lò pẹ̀lú ọkọ yóò kọ́ wa bá a ti lò pẹ̀lú àdúgbò yóò kọ́ wa bá a ti lò pẹ̀lú olówó yóò kọ́ wa bá a ti lò pẹ̀lú ìlú yóò kọ́ wa pẹ̀lú ọmọ kéwù nítorí òbí tí ó bá wò lọ́ lò pẹ̀lú ẹ̀. Ọ̀dẹ afúnlá máa ń zàkà. Àná Muhammad. Sallallahu alaihi wasallam. Nínú ẹni ó olórí ikú lẹ́yìn ànábì tó tó Àbújá yóò sí. Nígbà tó lọ́wọ́ lóhun dé, ọlọ́run náà sì yóò mú èmi. Bàbá Rúṣàmọ́. Sọ̀hábí yóò jẹ́rìí ìlú. Yóò kéré ọ̀rọ̀ ta ni ọmọ àwùjá níbi bàbá ya wèrè ọmọ òṣèwí ta ní pin bẹ́ẹ̀ ọlọ́mọ pè tí o dà sọ́dọ̀ wa. àwọn tó bá bàbá àrùsà báyìí ẹ̀yìn kẹ́ ẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn wa ti bà ọ̀tàríkà jẹ́ wọ́n ti bà tàríkà jẹ́ mọ̀rídì ló dé yìí sí àfa àwọn yóò máa ṣe wèrè lọ́nìrán yìí ojú ọmọ wa ti lú ẹ̀ ojú ọmọ ti lú ẹ̀ ah mọ̀lá rẹ̀ ṣe Ibrahim. ṣé ẹni lẹ́yìn tẹ̀sùbà tá a sí ṣé àgbẹ̀gẹ́ ni tẹ̀sùbà tá a sí tá a sì dá níye dáadáa wàláì tẹ̀láì tọ̀ríkà yìí orí sẹ́lẹ̀ mi tẹ̀ pé ṣé wù kò yé rárá ọ̀pọ̀ wa tá a bá kó gbogbo tìjà ní àjọ ẹ má ní ló bá ṣe pọ̀ tóun bàbá mi tàmá yìí tá a bá kó wa jọ wà láì ẹni ó gbọ́ ṣé Ibrahim nínú hundred percent a lè rí ju twenty lọ ó dá gbogbo àwọn àfáàsì owó là ń wá kí àti dọ́dọ̀ ara wa ẹ mọ̀ ẹ́sìn nígbà ń béèrè à ń béèrè tẹ̀sílẹ̀ fún gbogbo dáadáa bàbá wa ìmísà wà ń jòkó bàbá sí àti wàhábì wà ń jòkó bàbá sí àti sàlámì wà ń jòkó bàbá wa eh, máyàkí wà ń jòkó wọ́n wá ní ẹnìkan tó ló fẹ́ lọ sáájú àfúnṣe Ibrahim ó wá lo tẹ̀sírífì tẹ̀sírífì sì ní òkú dábèdé ni olórí olè ẹni wá lo tẹ̀sírífì owó olówó lọ fẹ́ jí kó bí àwọn tí wọ́n lọ sọ ogún oṣó ni alájọ ni ó dìgbà tó bá kó iye owó tó fi dá alájọ ó dìgbà tó bá kó pé ládùúgbò kó tó sinmi iṣẹ́ tó bá jẹ́ pé ten million lọ́ fi dá ní okòòwò ten million lọ́ máa kó lójúmọ́ owó tí wọ́n kó ti ya ara mọ́ owó àjọ alájọ yóò lọ́ kó owó tí wọ́n kó ti yàrá ó fún tí ó fi sanwó ilé ìwé ọmọ yóò lọ́ kó wọ́n wá lẹ́nu ìwà ló tẹ̀sí rí mọ̀lánà sí Ibrahim wọ́n nígbà tí ìṣeré kó sí adékálà ló bá gbadé àti ìkalẹ̀ nígbà tí àkalẹ̀ báyìí dé wọ́n ní ọ̀rẹ́ bàbá wọ́n bá sọ wọ́n lọ́kùn wọn pé wọ́n ní bàbá sì fọwọ́ bí ẹ̀gbẹ́ báyìí bàbá bá lù wọ́n lù báyìí wọ́n wá ní pé owó tó ọmú adíyàtọ̀ ọmú wá kó adíyà rẹ̀ kó sápò owó tó ọmú wá wá wo ibi tó ti kó bàbá lù báyìí tí wọ́n ní kó máa wo tí wọ́n lù kalẹ̀ wọ́n níbẹ̀ ni wọ́n rí táwọn èèyàn ń sá káàkiri àwọn tí wọ́n lọ kó owó rẹ̀ fún bí wọ́n ti ń sunkún tí wọ́n ń ṣe ìpè wọ́n ní bàbá ní ṣe owó ìbànújẹ́ tó kó wá fèmí ní tọ́lọ́ ní kí n bùsà díá orí akó owó rẹ̀ padà ẹ̀ pé yẹn sí ẹ dákun alùsàmá tí bàbá yìí papòdà kúrò láyé lórí bá dé bàbá ṣe ń jíra jáde ni wọ́n lọ́dọ̀ àwọn àbáàbò gbogbo dáadáa wọ́n ní mọ̀lára ṣe àwọn tí ìjà rẹ̀ àlẹ́fà tàná wọ́n lò ní bàbá máa rán lọ sílẹ̀ haúsá jù lórí ọ̀dọ̀ àwọn àbáàbò lọ́ba ń gbowó wa àwọn tó bá ti gbà dé ajá tó bá gbàdé wọn ò ní kó ajá náà wọlé ìta náà ni wọ́n dà sí wọn bàbá ní ẹlọ́pẹ́ lágbájá wa ó dàbí pé mo ti kú lóko sí bẹ́pẹ́ ẹlọ́pẹ́ tàmọ̀dò wa ebi pọ̀ náà wọ́n ní ìta tó bá gbà sí ibẹ̀ náà wọ́n ti pín mọ̀lára ṣe Ibrahim tọ́lọ̀ ń yọ̀ọ̀da gbogbo nǹkan fún ó ti yé ebi pọ̀ náà ẹ wá wo táwọn ọmọdé àfa àsọra wa dà lẹ́nìí kálukú náà tún kóra ká ẹ̀ ń sè pé ah two thousand and twenty five tó bá máa fi kalẹ̀ tí wọ́n bá ti kọ́lé àyàfi kó kú tó bá kú ọ kú ẹ̀gbọ́n tó bá kú ọ kú ilẹ̀kùnlẹ̀kùn létí wọ́n sìn ọ́ sí kírísímọ́tò lè sáàrì látàfótò ìgbà tá a pé tiẹ̀ sí ó ti yé máàlà kún látàdúnà lè lá ìwà kára. Wàkọ́dí kàlábà oko àti wá. Ẹ sì pariwo náà kí ló ń lẹ́gùn. Bá mi, àwọn àgbàlagbà tá a bá wà lá ìtàlá ẹ̀, ìyá àṣàwò ọmọ ìṣẹ́ ìlú, Ágìnì ìyá Ám nínú ta àfòfin. Ọ̀pọ̀lọpọ̀ ní rò pé wọ́n lówó wọn lówó bàbá ìyá mi wọ́n máa sọ pé kan Zakariya Adéjì méjì àfọ̀ ọ̀lọ́dán bàbá yà mí mi ò bí ọwọ́ ọlọ́run mi ò bí ọwọ́ ọlọ́run mi ò tún bẹ̀rù ọlọ́run kí owó tó wọ àpò méjì five hundred naira nù o àpò méjì àbọ̀ n ò bí ọlọ́run ọba kó sùúrù èmi mọ́jú má jẹ́ ní lọ́wọ́ àmọ́ tí mo bẹ̀rù ọlọ́run tí wọ́n bá ń gbọ́ bùkátà ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹẹgbẹ̀rún méjì tó bá ti tákòókò ìwọ ọlọ́run bá ń gbọ́ bẹ́ẹ̀ làwọn tàná lu ayé àwa kéékèèké tòní ẹ má bínú o bá a ṣe ń wá tipátipá yìí à ń gba ojú ọ̀nà súnfí jẹ́ o láì sí tasawufu kò sí Islam láì sí tasawufu ọ̀mí ọ̀mí ní ìwà ti Islam ó fẹ́ ká ní sẹ́nu pàmò Muhammad ẹ̀yọ̀ kan lọ́wọ́ fi ròyìn ẹ̀ wáyé nìkẹ̀lá àlá. olùmúkè náà rí. ẹ wá wọ aṣáájú tó sọ wípé àtàsáwòfò kólókó máa ń záàdà àlẹ́yìká fìlìkóló záàdà àlẹ́yìká tásọ̀wò tásọ̀wòfà tásọ̀wòfà áwò bí sáfà Islam ìpàdókò sófì ìpàdókò ní Islam ó pọ̀ awárí ẹ̀mí ni abáṣá Abdulgani ẹ̀rọ àwọn gbàtẹ́yìn náà ti ń bá sẹ́bọ̀ akọ̀ ọmọ kéwòyẹ̀wò tó ń tẹ́bìlì ẹjẹ́ a máa ṣe kásàtì lójú rí ọlọ́ títí àfihàn pàdé pẹ̀lú ọ̀rọ̀ mi ọ̀rọ̀ eré yìí ààyè gbàjú báyìí lọ tó bá dijọ́ mi tọ́lọ̀ ń bá fi àyè lẹ̀ gbogbo yòókù tó dúkù àmọ́ ẹjẹ́ ẹjẹ́ àlùmọ́ọ́sẹ̀lù àbá kàrùkàmí àlùmọ́ọ́sẹ̀lù náà. mọ̀jàná lè mú sínú mi ní káyìí dùn náà. وتسلق ثواب مدكار وتسلق ثواب مدكار الموسم ẹni ọlọ́run bá bá ní kó lójú tó àìsàn ó wá jẹ́ nìire ládùúgbò ó jẹ́ nìire nílùú ó jẹ́ nìire láàárín èèyàn ó jẹ́ nìire fáwọn opó ó jẹ́ nìire fún ọmọ aláìlóǹbí ọ̀pìjànà imú sínú. bẹ́ẹ̀ bá jẹ́ mi re yóò padà jóore tí èsì tiẹ̀. nínú ìka ìdù náà. ẹni re ayé rẹ̀ lè burú lọ́wọ́ rẹ̀ bá tẹ̀lé ọwọ́ ọba rẹ̀ ó tẹ̀. akàzọ yìí kú ọ̀sán wá kú kò dàgbà. akàzọ yìí kú ọ̀sán wá kú kò dàgbà. tí wá rí i bó bá lo ayé náà bó bá ṣe lò ó lò lò tó bá gbọ́dọ̀ ọ̀rọ̀ yóò tún bọ́lọ̀ ní lọ́rọ̀ bẹ́ẹ̀ ni láì ṣe dúkú mẹ́rin. lẹ́sàkálí sani fi dáìbìl kùlú. nínú tí máa sọ gbogbo ayédọ̀rẹ́ ẹni òun ìsàn ìsàn tí tàṣàwùfù wa tìrìtì lára wa tá a sọ wípé àtàṣàwùfù òun ló àìsàn nínú Islam.

ó sì lè rí báyìí àìjẹunsun olóko yín ìyí nǹkan ni òjì ẹ tóbi tó ajá bá a ṣe dá kálíkà tí yín ni àwa náà táwa náà ṣe pàkàtà yìí náà ó di bàbá wo èyí ti ẹjọ́ bàbá yìí tẹ bá wà mọ bàbá mi bàbá mi pẹ̀lú sẹ́yìn náà ó mọ̀rù ni wọ́n nínú kó sàbí ga á ó mọ̀rù ga gíga tó ga tó di pé aṣọ tó pín fún àwọn sàádó fẹ́ bí jalè wọn ni ṣé iye ọ̀pátọ̀ pín fún wa ìnìwọ náà wọ̀ yìí ẹnìkan ní ẹjẹ́ kíjú náà tán èmi ò fèsì ẹ̀ ọmọ rẹ̀ Abdullahi ọmọ rẹ̀ ló wá ní pé bàbá mi ò gbé sọ pamọ́ síbì kan aṣọ ọ̀pá mẹ́rin tí wọ́n gbé fèmí òun ni mo gbé bàbá mi pé kó rán mọ́ tiẹ̀ ọ́ la pé bàbá mi ga ọlọ́gbọ́lá ní Muhammad àwa yóò kọlura wa rí èmi ò sì kọlu ẹlòmíì náà rí o torí tí ń bẹ́lẹ̀ fún mi sì ń kọjá kí n máa báyìí ajá ah láìláì lọ́la ọ̀rọ̀tọ̀lá ìjà ìjà ìjà ní ìtí àwọn èèyàn kú nígbà tó pọ̀lọ́ kú yìí lẹ́nu èèyàn bá dáǹsì tó bá dijọ́ kejì tó kú kí ni ó lọ òyìn wọn ti sọ fún amadu lọlọkọlù sọ orí bọ́sẹ̀ sáyé ara rẹ̀ wọn ò pa yẹn o lẹ́yìn oṣù mọ́ wà kú wá èmi ẹ bá yàn ájà níjọ ń bá sì gbọ́ kọ́dà wọn wá sọ fún bàbá wa kan yìí ń bì wákàtí mo ti dá ti pẹ́ ní pé olúwa mọ́sọ mi di ìta ló wọlé wọ́n jẹ́ ń gbé ilé wòran ìta àti adákùnmáyà mi ní ìwé ìròyìn. Màdẹ́mùsí ìgbà ìyá ẹ̀mí. Wàlá ìtàláì nínú àwọn fásikù, àwọn fásikù, fásikù, fásikù ní àkìbárù. Ìjọba bá àbáyọ̀ wá ní, mo ti fi wọ́n dáwákà lónìí o. Pé ọlá gbọ́n ti wà ní láti jọ àwọn ni mo fi dáwákà wákàtí mo ti dá tó di lé lọ́kùn ọdún sẹ́yìn gbà mo ti gbọ́dọ̀ ìgbìmọ̀ tí wọ́n bá yàn ẹ̀ máa tí mo ṣe ń di dájú ijọ́ kejì báyìí àsàlátù ayélujára náà ni mo bá kó gbogbo àwọn ọmọ kí ó léyìn àwọn mẹ́jọ abáwálé bàbá yìí labádọ̀bálẹ̀ bàbá wọn ni mo gbọ́ wọn ni mo bú yìí èmi kọ́ o èmi dọ̀bálẹ̀ mo wà yìí o èmi ò bú yìí o wákàtí mo ti dá ti pẹ́ o bàbá ní aṣọ náà gbogbo rádaràdá bẹ́ẹ̀ mubarak àkúrú ẹ̀ lọ́wọ́ rẹ̀ rí torí bẹ́ẹ̀ èmi ṣe àbẹ̀gánì àkọlùra wa rí bàbá wa alùsàmáì bá a bá gbọ́dọ̀ yé èmi ò máa fọ̀rọ̀ ránṣẹ́ sí wọn torí pọ̀ mọ̀ ní dọ́dọ̀ wọn àwọn náà máa fọ̀rọ̀ ránṣẹ́ wọn ò ní gbọ́dọ̀ gbogbo eré tí ẹ ṣe lọ látijọ́ ibi ọdún mẹ́sàn-án àbọ̀dún mọ́kànlá so ibi tẹ́ dé yìí sìn á wà fún yín ní ìmọ̀lẹ̀ tẹ́ fi lọ ayé tẹ́ sì fi lọ ọ̀run àmọ́ ẹ ti kọ́kọ́ sí rí lọ ni èèyàn ṣe ìsànàwí fún ọdún mọ́kànlá ẹ gbọ́ eleven years. èyí tó di ìyà fún. ah tó jẹ pàkẹ́rẹ́ gidi àmọ́ ṣe rí gbogbo àwọn abáàtì mọ̀ wípé àwọn báàmì àdìsàmọ́ ọ̀rọ̀ òye wọn súnfí òye wọn tẹ̀sùbá òye wọn bó jẹ́ ní kéwú kéwú náà yìí bá a ṣe jọ kóra wa pọ̀ yìí ó dá báyìí àbí ò dá báyìí. alhamdulilayi. kò sẹ́ni sí sáfúnra wọn àwọn tàná bí wọ́n ti lò ó lẹ́ dáhà náà ń lò ó àwọn tàná wọn bára wọn sọ̀rọ̀ fáá títí títẹ̀ ìdí ni àárín wa ọlọ́run ni yóò dàrú. àmín ṣé wàá tó gẹ́ni. àdáwọn ọmọ ọmọ ọmọ ọmọ. akadi kan lẹ́ẹ̀tún mọ́ yìí ẹ̀tún fẹ́ mú akadi tuntun tí wọn bá tún wá mú àkàdé tuntun àwọn àwádìsù kan máa wà o àwọn sàlásìlù kan máa ṣẹlẹ̀ àwọn àkáyíwò kan máa tẹ̀léra wọn ọlọ́run ní jó gbé yín lọ ọlọ́run ní jó gbé yín lọ ọlọ́run ní jó gbé yín lọ kò sí ẹni tí ó máa máàkì pé apóyọ ọdún báyìí ọ̀gbùn òkèlè kan àbúdọ̀rọ̀ bá tẹ́wọ́ gbaṣẹ́ rẹ̀ nígbà tí yẹn lọ mọ́kà ni gbogbo ẹni ó lọ mọ́kà tó bá darí tó bá jẹ́ pé láàárín ọ̀sẹ̀ tó ti mọ́kà dé mi nǹkan ò bá sáfẹ́rẹ́ fún ọjà ń lọ bó ṣe fẹ́ ọlọ́run kò á jìyẹ. àwọn tó bá kọ́kọ́ dé láàárín oṣù kan náà àwọn ọmọ sọ wọn pé àpá kọ́lọ̀ ń sọ̀rọ̀ ó tẹ nílé yẹn mọ̀ ná àmì kọ́lọ̀ ń pa ìbádà rẹ̀ náà wọ́n tó béèrè ni pé inú tíra olúwa inú tíra pẹ̀lú wa o torí jí wàhálà náà nù àmọ́ tẹ́jìrìbà ni gbogbo tí ó wá ṣẹlẹ̀ lẹ́yìn tá a máàkì ọ̀pọ̀ ọdún yìí wọ́n jẹ́ wọ́n pè wá pé ká wá kírun sí i la wọ́n jẹ́ wọ́n pè ẹ̀yin náà kẹ́ wá kírun sí wa la gbogbo wa ká ṣe fàtíà lápapọ̀ bisimilayi rahman rahim alhamdulilayi rabbil alamin rahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله بدا وري يكي ṣé abdulkadi ọlọ́ba àṣàlékún kẹ wọn. bàbá wa mùdírù oníyanjú tòní ọlọ́jẹ́ ni wọ́n kù. bàbá wa mùdírù fún ilé kéwù àṣẹ bọ́lá kalẹ̀ abdulkadi oníyanjú ọlọ́mọba kan wọn jẹ́ bàbá wa mọ̀dá àṣẹ Muhammadu Kasali ọlọ́mọba kan wọn jẹ́ nípa àbá àdúgbò yìí akínyìn ọlọ́mọba kan yìí jẹ́ o subhana rabbika.